والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول المصنف رحمه الله فصل في الكلام على الإيمان واختلاف الناس فيه وتحقيق مذهب السلف في ذلك نبي هذا باصر نكوى الإيمان أسمك الإيمان قلنا نيقوى الإيمان مرتبة من مراتب الدين في كل كان من كل الإسلام Islam مراتب الدين ثلاث الإسلام الإيمان والإحسان هذه مراتب الدين لا شك أما كنت باتني إيماني أنا من جاء مسلمي أنا tí ò bá ti قيلوا ímánì káfìrí náà máa kíni ń jẹ́ al-iman lọ́dọ̀ àwọn olùmọ̀ nípa at-tawhid wọ́n á kó àjùlọ àwọn ahlu sunnati wal jama'a kíni wọ́n ń pè ní al-iman lọ́dọ̀ wọn ìgbàdá ti mọ̀ yín ìpele mẹ́ta iná ní ìpele ẹ̀sìn islam al-islam wal-iman. والإحسان قلت لك ما máa الإيمان أن يوصف tani ó الإسلام نعم صح الإسلام هو الاستسلام لله تعالى بالتوحيد والانقياد له بالطاعة والخلوص من الشرك وأهله وأركان الإسلام خمسة وهي شهادة أن لا إله إلا الله وأن محمدا رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة وصوم رمضان وحج البيت كيف طيب، أفن تبع إيماننا قولا وقصدا وعمل إيماننا قول وقصد وعمل اجاكم كملني الايمان لدى السنة السنه كمتا قول وقصد وعمل قول وقصد وعمل ترى اهل السنة الإيمان لدى wọ́n sọ pé ó ní i'tiqadun i'tiqadun biljanan wa qawlun billisan wa 'amalun biljawarih i'tiqadun biljanan. بالجنان وقول باللسان وعمل بالجوارح يزيد بالطاعة وينقص بالمعصية يزيد بالطاعة وينقص بالمعصية الإيمان اعتقاد بالجنان وقول باللسان وعمل بالجوارح يزيد بالطاعة وينقص بالمعصية ìtumọ̀ eléyìí ni pé ìmánì lọ́dọ̀ nǹkan mẹ́ta ni tí nǹkan kan bá ti dínkù níbẹ̀ kò sí imáni la o. alákọ̀ọ́kọ́ i'tiqadun bil janan àdìsọ́kàn níta aládìsọ́kàn rẹ̀ a ní àdìsọ́kàn rẹ̀ wípé la ma'buda bihaqqin illa Allah àwa gba Allahu gbọ́ Allahu nìkan láàmásì ìgbàgbọ́ yìí ń bẹ nínú ọkàn wa wa qawlun bil lisan à ń sì ń wí jáde gborí ahọ́n wa torí pé àwa ń sọ jáde pé la ilaha illallah wa amalun bil jawarih à ń sì fara wa à ń sì ń sẹ́sì. ìmánì yazidu bit ta'ah tí ìmọ̀ ń tẹ̀lé ti Allah ìmọ̀ وينقص بالمعصية tí ìmá ti ń ṣe Allah ìmá ni máa dínkù ẹjẹ agbèyẹ̀wò lọ́kọ̀ọ̀kan tí èèyàn bá jẹ́ pé ìgbàgbọ́ tiẹ̀ orí ahọ́n lásán ya ìgbàgbọ́ yẹn ò sí lọ́kàn irú ta nù múnáfík ẹnikẹ́ni tó gbàgbọ́ lẹ́nu tí ìgbàgbọ́ òdenu ọkàn rẹ̀ منافق الله سنك وهم منافقون أن يقولون بأفواههم ما ليس في قلوبهم وما فنوا صنتي سلوكا يقولون بأفواههم ما ليس في قلوبهم تانو منافق انت سجاد لأنك سني أهاري ẹni tó bá gbàgbọ́ lọ́kàn lásán tí ò lè wí jáde tànù ọkàn lásán ló ti gbàgbọ́ kò lè wí jáde gẹ́gẹ́ bí ẹni tó ti mọ̀ yín pé Islam lọ́nà ọmọ àánú rẹ̀ àmọ́ kò fẹ́ wí jáde kí ló àpérò wọn àwọn káfíìrì ní àmọ́ irú tànù irú ìmánì wò nù ẹni tó bá gbàgbọ́ lọ́kàn lásán ìgbàgbọ́ yàn jáde lórí ahọ́n rẹ̀ kí ló àpérò. a sọ pé irú ìmánì fìràhún àtàwọn èèyàn rẹ̀ ìmánì fìràhún àtàwọn èèyàn rẹ̀ wọ́n mọ̀ lọ́kàn wọn an la ilaha illallah bí kò sí ọba kan tuntun láti fòdodo jọ́sìn fún àfi Allah ṣùgbọ́n wọ́n kọ̀ láti wí jáde wọ́n lu agídí ọlọ́ni wajahadu biha wa tayqanatha anfusuhum zulman wa uluwa ọlọ́run ni wọ́n tako jíjẹ́ pé Allah nìkan la gbọ́dọ̀ sí wọ́n tako lórí ahọ́n àmọ́ kan wọ́n mọ̀ dájú saka pé bẹ́ẹ̀ kí ló ló sàn fi ṣe bẹ́ẹ̀ nítorí àbòsí àti gbéraga wajahadu biha wastayqanatha anfusuhum zulman wa uluwa ada ẹnìkan gbàgbọ́ lọ́kàn rẹ̀ ó sì ń wí jáde lórí ahọ́n rẹ̀ àmọ́ kìsìn lọ́n ó ní ẹni tó bá ti gbàgbọ́ òun nídìí láti sin lọ kí ló ń pè wọ́n ó gbàgbọ́ lọ́kàn ó tún sọ jáde lórí ahọ́n ọ̀wọ́ àwa sin lọ rárára kí ló ń pè mọ́rjì ẹ̀rẹ́ mọ́rjì pípa wọn mọ́rjì à tọ́mari pọ̀ wọ́n pè wọ́n ní mọ́rùjíà ọ̀nlẹ́ni tó sọ pé laysa al-amalu dakhilan fi musamma al-iman ó ní ká sílọ̀ kọ̀ wọ́nú tá à ń pè ní imani lọ́dọ̀ tiwọn tó bá ti gbàgbọ́ lọ́kàn rẹ̀ ó sì ń wí jáde lórí ahọ́n rẹ̀ kò á ń ìgbà míì gan wọn ní tó bá ti lè sọ jáde tuntun kò ní ìdí kó tún wà lọ́kàn rẹ̀ kí láǹkà àwọn eléyẹn mọ́rùjíà wọ́n ní imani máa lékún bí pààyà. téèyàn bá ń tẹ̀lé ti ọlọ́ ìmánì máa lékún ṣe máa yàtọ̀ sọ bẹ́ẹ̀ ayàwó lọ sọ pé ìmánì máa lékún téèyàn bá ń tẹ̀lé ti Allah. إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا زادتهم إيمانا وعلى ربهم يتوكلون آمنين ثم ذلك الله وجلت قلوبهم إوالي لما واقعوا وإذا تليت عليهم آياته تماسكا آية الله فوا زادتهم إيمانا إيمان ومن لكسي وعلى ربهم يتوكلون àyà mi ò ló tún sọ nípa imáni lẹ́kùn nínú alukur'an liyazdadu imanan ma'a imanihim ilé ìfihàn pé imáni máa ń ṣe kínni ó máa ń lékún sí tẹ́lẹ̀ báyìí wa a jẹ́ pé al-imanu yazidu bit-ta'a al-iman wa yanqusu bil-ma'siyah imáni máa ń dínkù tí máa ń ṣẹlọ̀. ẹ̀rí wo lẹ́ẹ̀ma tó fi hàn pé téèyàn bá ń sẹ́nu ìmánì èèyàn máa ń dínkù ẹ̀yà ronú. نعم حديث عن النبي صلى الله عليه وآله وسلم يعني لا يسرق السارق حين يسرق وهو مؤمن ولا يزني الزاني حين يزني وهو مؤمن ولا يشرب الخمر شاربها حين يشربها وهو مؤمن أن ينتجالي ونجالي kó sì jẹ́ mọ́mìnì ńgbà tí ń jalè lọ ìmánì ó ti filẹ̀ onízìnà ò ní ṣe zìnà kọjá pé ìmánì bẹ pẹ̀lú rẹ̀ ńgbà tí ń ṣe zìnà àfikọ́ pé ìmánì ti ṣe kíni ó ti filẹ̀ ọ̀mùtí àfikọ́jọ́ pé imáni ti fi sílẹ̀ ẹ̀rí mi wò lẹ́tún mà wọ́n ní fífi ilẹ̀ tí imáni fi sílẹ̀ lásìkò tí ń dára yẹn imáni rẹ̀ dínkù ẹ̀rí mi wò lẹ́tún mà tó fi hàn wá pé imáni máa ń dínkù tó yẹn bá ń sẹ́lọ̀ man ra'a minkum munkaran falyughayyirhu biyadihi فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك ọbọ àfọl ìmàn ọbọ àfọl ìmàn lọtara mi sọlọ lọ àlùsọ náà ní ẹni tó bá rí bí wọn hùwà àbàjẹ́ kan kó fọwọ́ yí padà tí o bá lágbára láti fọwọ́ yí padà kó fi ahán kó fi yí padà tí o bá lè fa ahán yí padà kó fọkàn kọ̀ fífọkàn kọ̀ bàjẹ́ òun lè tọ́ lẹ́jù nínú gbàgbọ́ òun lọ lẹ́jù nínú ìgbàgbọ́ ọlẹ́jù ó túmọ̀ sí pé ìmánì yẹn ti ṣe kí ni ó ti dínkù ṣe eléyìí ni ọ̀rọ̀ àwọn ahlu sunnati wal jama'a ta ni ọ̀ràn wa létí ní sí ma huwa al-iman inda ahlu sunnati wal jama'a al-imanu i'tiqadun bi qalb àbí ká sọ pé i'tiqadun bil janan nǹkan kan náà ni i'tiqadun bil qalb wa qawlun bil lisan. وعمل بالجوارح يزيد بالطاعة وينقص بالمعصية وينقص ثاني دار على تنسي إدريس ما هو الإيمان سارين كم الإيمان هو صبور قوايان ما هو الإيمان عبد الملك ما هو الإيمان نعم الكل الدنيا عبد الله الإيمان هو اعتقاد بالجنان وقول باللسان وعمل بالجوارح يزيد وينقص بالمعصية بارك الله فيك وقبع أتساءل الدو طب ta ló ń gọ ọyìn náà ọlọ́mọ máa gbé apamọ́. a àyè báwo lè mà alimán abẹ́rẹ́ nǹkan mọ́ tó abdulsalam abdulrahman ah la hawla wala quwwata illa billah. إبراهيم الإيمان الاعتقاد بالجنان والقول باللسان والعمل بالطاعة والعمل بالجوارح يزيد وينقص بالمعصية بالمعصية عبد القيوم هو الإيمان؟ اعتقاد بالجنان وقول باللسان وعمل بالجوارح يزيد بالطاعة وينقص بالمعصية جيد شو أنا أقول الإيمان اعتقاد بالقلب وقول باللسان وعمل بالجوارح يزيد بالطاعة وينقص بالمعصية هذا هو الإيمان لدى أهل السنة والجماعة اعتقاد بالجنان وقول باللسان وعمل بالجوارح يزيد بالطاعة وينقص بالمعصية أو هو اعتقاد وقول وعمل أيضا بالجنان وقول وعمل يريد بالطاعة إيماننا قول وقصد وعمل تزيده التقوى وينقص بالزلل تزيده التقوى أي يزيد بالطاعة إيمان أما لكم قلوا قاية الله ونحن تما كتير من تلتي الله إيمان لمن لكم سي وينقص بالزلل أثمان دينكو قلوا أي وينقص بالمعصية ونحن في إيماننا نستثني من غير شك فاستمع واستبن أو nínú ìmánì tiwa àwa máa ń sọ pé insha allah a máa ń fi insha allah òkun ìmánì wa kì í ṣe pàǹsẹ̀ yìí méjì pa àgbàgbọ́ àbá ìgbàgbọ́ torí rẹ̀ jó yí ọ jẹ́ńtà ń sọ yóò yí ọ kó o sì ya etí ẹ̀ ní kí sẹ́ bi wọ́n sọ pé hal mu'min ṣé ni ọ bó lẹ́sìn náà. كتب دمهم هل أنت مسلم؟ نعم أنا مسلم هل أنت مسلم؟ هل أنت مؤمن؟ نعم <laughs> so, أذكر أنا مؤمن ابي أذكر أنا مؤمن إن شاء الله إنه قصدك أنا مؤمن هل أنت مؤمن؟ نعم أنا مؤمن ابي أذكر أنا مؤمن Mm-hmm. kí ni túmọ̀ ana insha Allah àti tó o bá ana mu'min gịnị atọ yàtọ̀ ala anyị. láàrin rẹ̀ ba bá ọ lórí ọ tó dáhùn pé mùmínì ni mí àbí kó sọ pé ni ana mu'minun insha Allah da ana mu'min ni àbí ká sọ pé mọ́mìnì ni mí insha allah kí ni yàtọ̀. Hmm. sà ó ti bàtà mu try ana mu'min wọn lẹni tó jẹ pé ó ti gbàgbọ́ lódodo ana mu'min insha allah i'm on my way láti gba gbogbo ẹ̀ gbọ́ so bẹ́ẹ̀ náà ni wọ́n sọ pé tí wọ́n máa bi ọ́ léèrè pé hal anta mu'min tó bá dáhùn pé ana mu'min ọ̀sẹ̀ nítorí tó bá pé ń tọgbà lérò wọn náà ni pé ana u'minu billah wa malaikatihi wa kutubihi wa rusulihi wal yawmil akhir wa bil qadari khayrihi wa sharrihi ẹni tó bá gba nǹkan mẹ́tẹ̀ẹ̀fà yìí gbọ́ lódodo ó lè dá nǹkan sọ yìí pé ana mu'min ó lè dá nǹkan sọ yìí pé walakin tó bá pé ń tọgbà lérò wọn náà ni shu'abul iman tọ́ba kí n ta àgbàlérò ní kíni ṣọ́àbùl iman tẹ́lẹ̀ ṣọ́àbùl iman ṣọ́àbùl iman the branches of faith the branches of faith the branches of faith are plenty. الرسول صلى الله عليه وسلم in a tradition said الإيمان بضع وسبعون شعبة in a collection he said الإيمان بضع وستون شعبة The branches of faith are sixty something or seventy something. So, have you acquired all the branches? Uh huh. Ibi tó sọ pé inshallah. So yé wa, téèyàn bá sì ní gbogbo ẹ̀ka ẹ̀ka ẹ̀ka ẹ̀ka ẹ̀ka ẹ̀ka àgbàgbọ́ òdodo yẹn, èèyàn sọ pé ana mu'minun inshallah. Àmọ́ tí wọ́n bá sọ pé ana mu'min, kí ló gbà lérò? أركان الإيمان تلقى ليرو وأركان الإيمان كم ستة وأركان الإيمان إذا كان المقصود أركان الإيمان فأجبت إذ سئلت هل أنت مؤمن بنعم فكلامك صحيح أما إذا كان المقصود بالسؤال حين سئلت هل أنت مؤمن إذا كان المقصود بذلك شعب الإيمان فإنك تجيب بقولك أنا مؤمن إن شاء الله أنا مؤمن أها كما قال النبي صلى الله عليه وسلم ما تصل إيه؟ الإيمان بضع وسبعون شعبة وأن أعلاها قول لا إله إلا الله وأدناها إماطة الأذى ani pari walxawaahu shucbatun min shucabi iman walxawaahu shucbatun min shucabi iman nínú àdéhìí anabi sallallahu alayhi wa sallam ó ní tí wọn ń pè nígbàgbọ́ òdodo ọpẹka it has branches it has branches branches rẹ̀ wá sí كيس kan كيس í ṣe ẹyọ méjì wa شعبة shu'ba seventy something branches. àbí ọ̀yọ́ wa ọ̀pẹ ká lọ sọ́nà mélòó lé ní àádọ́rin ọ̀pẹ ká lọ sọ́nà mélòó lé ní àádọ́rin. anábì wa lè tọ́ ga jù nínú àwọn ẹ̀ka rẹ̀ ọ̀nà ní gbólóhùn la ilaha illallah kí ni túmọ̀ la ilaha illallah. ẹ bá mi túmọ̀ rẹ̀ lédè lárúbá la la ma'buda bi haqqin la ma'buda bi haqqin ọ̀dà kò sí tọ́tọ́ láti fòdodo jọ́sìn fún àfi allah la ilaha illallah yẹn alábì ló ń lọ ga nínú àwọn branches of al-iman la ilaha illallah has two pillars. La ilaha illallah has two pillars. Mention them. Mention it. The pillars of La ilaha illallah. Some of you were asked that question yesterday, so and they don't know how to answer. Mm-hmm. Al النفي والإثبات النفي والإثبات هما ركنان لا إله إلا الله هما ركنا لا إله إلا الله هما ركنا لا إله إلا الله النفي والإثبات النفي أين النفي لا إله أين الإثبات أها وقضى ربك ألا تعبدوا إلا إياه هذه لا إله إلا الله وقضى ربك ألا تعبدوا إلا إياه أين النفي وأين الإثبات ألا تعبدوا إلا إياه إثبات ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت نفي وإثبات أين؟ أن اعبدوا الله إثبات واجتنب الطاغوت نفي واعبدوا الله ولا تشركوا به شيئا واعبدوا الله ولا تشركوا به شيئا أين النفي وأين الإثبات واعبدوا الله إثبات ولا تشركوا به شيئا نفي إذا جيد أتدري ما حق الله على العباد وما حق العباد على الله حق الله على العباد أن يعبدوه ولا يشركوا به شيئا أن يعبدوه ولا يشركوا به شيئا أن يعبدوه ولا يشركوا به شيئا أين النفي وأين الإثبات أن يعبدوه إثبات ولا يشركوا به شيئا aha idan ibi tati lè rí gbolo la ila ilolo ọ̀pọ̀ ọ̀pọ̀ innani innani bari'un minkum. إذ قالوا لقومهم إنا براء منكم ومما تعبدون من دون الله كفرنا بكم وبدا بيننا وبينكم العداوة والبغضاء أبدا حتى تؤمنوا بالله وحده أين النفي وأين الإثبات إنا براء منكم ومما تعبدون من دون الله كفرنا بكم وبدا بيننا وبينكم العداوة والبغضاء أبدا حتى حتى تؤمنوا بالله وحده إثبات كل هذا الكلام نفي حتى تؤمنوا بالله وحده إثبات تريد أقول أنت ما تنسوا نقوى التوحيد هذه ركن لا إله إلا الله نبي ركنان للا إله إلا الله أها طب أعلاها قول لا إله إلا الله ستو قسم لا إله إلا الله لأنه àbí òtún soto kákan máa wí láwọn ńlọ́lá lẹ́nu láti sọ pé àgbọ̀lọ́ngbọ́ kótó torí pé ràhùn náà sọ bẹ́ẹ̀ fìràhùn ọ̀sọ̀ la ilaha illallah àmọ́ kò wúlò fún sẹ́mi ẹbí tó ti sọ bẹ́ẹ̀ ìgbà tí fìràhùn náà tẹ̀lé tọ́tẹ̀lì sódò tí kò dé ọmọ ntú Allah إلا الذي آمنت به بنو إسرائيل وأنا من المسلمين èmi náà wá gbàgbọ́ pé kò sí ọba kan báyìí tọ́tọ́ láti jọ́sìn fún lódodo àfi táwọn ọmọ Ísírẹ́lì gbàgbọ́ ìgbà yìí láàárọ̀ èmi náà dọ̀kan náà mùsùlùmí ọlọ́run dá lóhùn àlànà ọkọ̀ làásù ìtọ́kọ̀bẹ̀ ṣé ìgbà yìí wá láàárọ̀ nínú oríkì Fìràwọ̀ náà gbà yín láàárọ̀ kí ló ní tó kọ́ ti kún tẹ́lẹ̀ kí ló ní tó kọ́ láti gbàgbọ́ tẹ́lẹ̀ kìí ṣe gbogbo ẹni tí wọ́n sọ la ilaha illallah ló lè wúlò nítorí pé nìkan sọ la ilaha illallah ọ̀sẹ̀bọ ni wọ́n sọ la ilaha illallah olóòṣà ni wọ́n sọ la ilaha illallah tún pọ̀fọ̀ kẹfọ́ọ̀rì man fa'ala dhalika fahuwa mushrik man fa'ala dhalika fahuwa mushrikun kafir. irun wọn ti pọ̀ bàjẹ́ láwùjọ yorùbá tí wọ́n máa tan ara rẹ̀ jẹ́ yóò máa rúkú ń tan lọ́wọ́ ọba jẹ́ tó bá níta ni mùsùlùmí àwọn náà wọkọ́ yọjú tó bá kan ká sóòsà ká sóòsà àwọn náà ò ní gbẹ̀yìn ń bẹ̀ àwọn ló máa ń gbẹ́bọ lọ sóríta àwọn làwọn ẹni tó máa ń pè nǹkan yàtọ̀ Allah nínú wọ́n máa jẹ́ni tí ń ṣẹbọ sọ́lọ wọ́n sì máa sọ pé mùsùlùmí làwọn ṣé ìsìláàmù náà nù ẹ̀gbọ́n tó lọ sọ ni wa ma yu'minu aktharuhum billahi illa wa hum mushrikun ètò pọ̀jù nínú ọgbà Allahu àfikọ́jọ́ pé ni wọ́n tún jẹ́ ọ̀sẹ̀bọ̀ wọ́n tún jẹ́ ọ̀sẹ̀bọ̀ at the same time. tó anabi sallallahu alaihi wasallam sọ pé wàá dín náà hà eléyìí tó kéré jù nínú àwọn branches of aliman oní ìmọ̀ akọ́tún ẹ̀dá àni tọ́rí ká máa kó gbogbo tí wọ́n bá ní àwọn èèyàn lára kó lọ́nà orí nǹkan mẹ́rin wọ́n ní kó máa pick pick pick pick orò péré ni tó ń bá ń pick gbogbo dọ̀tí tó ń pick tó lè nìyàn lára àpálábá ni àìgbọ́n ni kíníkan tó lè sìn alẹ́sẹ̀ ni bí òkúta ò ń gbé kó lọ́nà pẹ̀lú ẹ̀mí pé ádámì ní amẹ́lì ìmọ̀ ọlọ́run tó fọ̀ ńlá mo rò wa <laughs> tí èèyàn bá wá kó gbẹ kúrò lọ́nà nǹkan sara imani ni àbí sara imani ara imani nítorí pé ìgbẹ́ bá ń rí lọ́nà yóò ní wọn lára àbí òní ní wọn lára ní mà tó fi tẹ̀gbẹ́ mọ́lẹ̀ ìgbẹ́ dikọ́ bọ́tà bàtà rẹ tẹ́rìn àbọ̀ wọ́n ni torí ẹ̀ gbogbo tó ara imani. anabi sallallahu alaihi wasallam sọ pé wal haya'u shu'batun min shu'abil iman ìtìjú òun náà ẹ̀ka kan ní nínú àwọn ẹ̀ka àgbàgbọ́ òdodo kéèyàn ní tìjú ẹ̀ka kan ní nínú àwọn ẹ̀ka ìgbàgbọ́ òdodo ìtìjú ní máa jẹ́ ká sọ̀rọ̀ sọ ìtìjú ní máa jẹ́ ká sọ́wọ́ ìtìjú ní máa jẹ́ ká sọ́ra hùwà nítorí pé ẹni tí ó bá ti ní tìjú kò sí ní tí ò lè ṣe lànàbì sallallahu alaihi wasallam sọ ike idha lam tastahi fasna' ma shi' tó o bá ti ní tìjú tó bá wọ̀ ni ọmọ sí. ajẹ́pẹ́ aláìní tìjú iná lẹ́rìí tí máa yasa aláìní tìjú ní máa rin hòhò jáde aláìní tìjú ní sọ̀rọ̀ bí ẹni tí ò lórí lọ́wọ́ aláìní tìjú ní máa ta aláìní tìjú ní ó pípọ́n máa sọ ọ̀sẹ́ni aláì ní tìjú ọmọdé bá ní tìjú yóò máa sọ̀rọ̀ sùn yóò máa sọ̀ràn wò yóò máa sẹ́sẹ̀ gbé yóò máa sọ́wọ́ nítorí pé ìtìjú ni wọ́n ń pè lẹ́yìn ẹni tó bá ní tìjú tó sì ní Islam á sọ pé ní ẹ̀ka ìmánì wọ́n ń pè ní ìtìjú ilé ìjẹba torí rẹ̀ nínú lọ́dọ̀ àwọn ahli sunna wọ́n máa ń dáhùn pé tí wọ́n bá bí wọ́n pèsè múmi nínú ọ ó lè sọ pé múmi nínú mí ó sì lè sọ pé mùmíní ni mí tọ́lọ̀ ń bá fẹ́ mùmíní ni mí eléyìí tá a fẹsẹ̀ rẹ̀ rinlẹ̀ ó túmọ̀ sí pé a gba àwọn orígun ìmánì mẹ́fẹ̀ẹ̀fà gbọ́ àmọ́ mùmíní ni mí bọ́lọ̀ ń bá fẹ́ eléyìí ní tá a gbà lérò pẹ̀lú ẹ̀ òun náà làwọn ẹ̀ka ìgbàgbọ́ òdodo àwọn ẹ̀ka ìgbàgbọ́ òdodo àti mọ̀ pọ́pọ́ ó sì ṣe ká má ti mọ̀ wọ́n tán kọ́lẹ́kọ́ rí i pé a fẹ́ mọ̀ gbogbo wọn láwàá njẹ́ o ti màtẹ́bà o ló ti ti fẹ́ fọwọ́ sọ̀yà kó o ti nígbàgbọ́ tó gbogbo ẹ̀sán torí ẹ̀ ló ti dáhùn pé ana mu'minun insha allah tọ́ba ayé wa bá a rí i pé àwọn olùmọ̀ ti ṣèwé rẹ́gẹ́dẹ́ lórí bá a sì ma àwọn ẹ̀ka àgbàgbọ́ òdodo yẹn nínú àwọn tíra wọn náà ní sahih bukhari al bukhari rahimahullah ó ṣiṣẹ́ gan nínú àwọn sẹ́tọ́sí nínú sahih rẹ̀ ẹ̀rí wọn máa sọ fún yín pé kẹ́ sálámà fẹnitẹ́ẹ̀mà àtẹnitẹ́ẹ̀mà minal iman minal iman ìyẹn ni pé is part of the branches of al iman yóò sọ pé kẹfọn láìní ló ń jẹjẹ minal iman nínú iman ni kẹmẹ́ni ni mùsùlùmí lára pẹ̀lú ahọ́n yín àbọ̀wọ́ yín minal iman ara iman ni ajẹ́pọ̀ àwọn shu'abul iman shu'abul iman shu'abul iman àṣírí al-imam al-bayhaqi albayhaqi tó ti kó tírà jọ fi ṣáàbí al-iman nípa àwọn ẹ̀ka àgbàgbọ́ òdodo gbogbo nǹkan tí arùpọ̀ bọ́ sínú ẹ̀ka àgbàgbọ́ òdodo táwọn ẹ̀rí mú wá wọn kò jọ sójú kan náà lè jẹ́bù sùjẹ́. نتابع الأخبار من أهل الأثر ونقتفي الآثار لا أهل الأثر alùsùnà ọ̀nà gidi lọ́nà wọn. nínú sùnà àwọn máa tẹ̀lé àwọn àhàdì táwọn olùmọ̀ nípa àhàdì sì gbà wá látọ̀dọ̀ ọlábàjá tàmẹ̀dòdó là tó fi dọ́dọ̀ anábì Muhammad sallallahu alayhi wa alihi wa sallam àwọn máa tẹ̀lé kí là ń tẹ̀lé gan àhàdì kí là ń tẹ̀lé àhàdì kì í ṣẹni tó bàdí ìsìn wá àdéhìsì tó gbà wá là ń tẹ̀lé torí pé àdéhìsì tó gbà wá lọ lọ́n pa wá láṣẹ pé ká tẹ̀lé ó ní wa mā ātākumu r-rasūlu fakhudhūhu wa mā nahākum ʿanhu fantahū gbogbo ntana bí mu wá fún yẹn tẹ́wọ́ gbà gbogbo ntọ́kọ̀ fún yẹn dènà sí ọlọ́run ẹlẹ́dàá tó sọ pé man yutiʿi r-rasūla faqad aṭāʿa Allāh ẹnikẹ́ni tó bá ti tẹ̀lé tà nàbì sallallahu ọlọ́ni wa ń tó tẹ ọ̀hún tàdádó tẹ ẹ bá tẹ̀lé tà nàbì sallallahu alaihi wasallam ẹ mánà kul in kuntum tuhibbuna Allah fattabi'uni yuhibbukum Allah sọ fún wọn pé tẹ ẹ bá ń fanú sọ pé ẹ fẹ́ràn Allah ìntàfin mà pé ẹ fẹ́ràn rẹ̀ lódodo ní kẹ tẹ̀lé tèmi ànábì Muhammad sallallahu alayhi wa sallam tẹ bá ti tẹ̀lé tà nàbì Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́wọ́n bó nífẹ̀ẹ́ yín náà tẹ́lẹ̀ báyìí wa àjẹ́ pé títẹ̀lé tà nábì là á tẹ̀lé tà nábì kìí ṣẹni tó gbọ́rọ̀ ànábì wà là ń tẹ̀lé ọ̀rọ̀ rẹ̀ ọ̀rọ̀ ta là ń tẹ̀lé ọ̀rọ̀ ànábì sallallahu alaihi wasallam torí ẹ̀ ló ti dẹ́kẹ́ nìkan bá gbàdé tiwa màtó wá gbàdé tiwa ọ̀rọ̀ tiẹ̀ náà wà ta wọnú àdé tà ànábì sallallahu alaihi wasallam á gba ọ̀rọ̀ ń jáde ọ̀rọ̀ ọlọ́rọ̀ tó bá ta wọnú ọ̀rọ̀ ànábì kíláàsì á gba ọ̀rọ̀ ń jáde sẹ́mẹ́ntẹ́ wọn pọ̀ ọ̀rọ̀ tó bá ta wọnú ọ̀rọ̀ ànábì náà ọ̀rọ̀ ọlọ́rọ̀ nké ni wọ́n ń pè kì í ṣe idraj kíkì ọ̀rọ̀ ọlọ́rọ̀ bọ́ ní ọ̀rọ̀ ànábì ni wọ́n ń pè ní idraj kí wọ́n á ní wọ́n ń pọ̀rọ̀ wọ́n ń pè ní mudraj wọ́n ń pè ní mudraj mudraj yẹn tó bá ti lè wọ àtàwọ̀rọ̀ tó bá ti sáwọ́ ní ọ̀rọ̀ ànábì agbára mi ìwọ gẹ́gẹ́ bíi ta á nídìí ọ̀rọ̀ rẹ̀ ọ̀rọ̀ ta la ní ọ̀rọ̀ anabi torí ta la ń tẹ lọ́rọ̀ rẹ̀ anabi muhammed sallallahu alayhi wa sallam ọ̀rọ̀ anabi gan ta ń tẹ̀lé àṣẹ ta la ń tẹ̀lé àṣẹ allah tọkọlọ sọkọ ma yantiqu anil hawa in huwa illa wahyun yuha anabi sọ̀rọ̀ fẹ́nu nítorí fi ránṣẹ́ sí ló máa ń sọ. wọn náà kẹfì àṣà rọ̀ la ahlẹ̀ rí àwọn. ẹ̀rí ọ̀rọ̀ tó wá látọ̀dọ̀ ànábì sallallahu alaihi wasallam làwa ń tẹ̀lé kìí sàwọn àfa aládìsí tọ́gbà wa mo rò pé yẹn ẹ̀rí ọ̀rọ̀ là ń tẹ̀lé kìí sẹ́ni tọ́gbà ẹ̀rí ọ̀rọ̀ wa bẹ́ẹ̀ ni alùsùnà rè torí ẹ̀ lọ́dọ̀ alùsùnà sọ pé ṣé kan lẹ́ ń tẹ̀lé ẹ̀ bàbá ń kan lẹ́ ń tẹ̀lé kí náà fẹ́ fi gbogbo إلا الحديث وإلا الفقه في الدين العلم ما كان فيه قال حدثنا وما سوى ذاك وسواس الشياطين كفر كفر نما هنا قال الله قال رسوله وقلت بقى يا سنة هنا هو يروي يا شيطان كلا بقى وني ولا تقل إيماننا مخلوق ولا قديم هكذا مطلوق wọ́n ní ọ̀gbọ́dọ̀ máa sọ pé dídá lọ́lọ́run dá ìmánì wa náà ọ̀gbọ́dọ̀ máa sọ pé dídá lọ́lọ́run dá ìmánì wa náà ó sì gbọ́dọ̀ sọ pé ẹni tí wọ́n dá tó ti jẹ́ nǹkan ayérayé ni salmuhim ìmánì ọlọ́run ọba ẹlẹ́dàá ló máa ń fẹ́ tó bá fẹ́ ní ìmánì so àwọn ni máa fẹnu ká máa fi wá rọf nípa tí wọ́n pè ní al-iman tọ́. فإنه يشمل للصلاة ونحوها من سائر الطاعات أرى إيمانني الصلاة أتبقبو تلتي الله أتبقى أرى إيمانني إياه azakat ara imani ni siyamu ramadan ara imani ni hajju baitillahi alharam ara imani ni ká ṣòdodo ara imani ni ká jẹni tó ṣe fọkàn tán ara imani ọ̀nà ni ká jẹni tó ṣe jihad fi sabilillah ara imani ni ká ṣe dáadáa sálábàgbé wa ara imani. òun náà ni ká má jàǹbá ẹni tó wa ara ìmánì òun náà ni kájẹni tí ń ṣe dáadáa sáwọn ìyàwó wa kájẹni tí ń ṣe dáadáa sáwọn ọmọ wa ara ìmánì ni kéèyàn ọmọ yàgbé ara ìmánì ìdáni gbogbo dáadáa téèyàn bá ń ṣe tó jẹ́ tẹ̀lé tọ́lọ̀ ara kíni ara ìmánì. قال الله تعالى وما كان الله ليضيع إيمانكم ńgbà tí ọlọ́run kọ́kọ́ pa aláṣẹ fún àwọn mùsùlùmí bí tí wọ́n bá ṣe sọ̀lẹ́ kó wọ́n máa kọjú sí Baitul Maqdis Baitul Maqdis òun náà ni ilé tó wà ní àbí òun náà ni Jerusalem wọ́n kọjú sí Baitul Maqdis Jerusalem ìgbà tó yá ọlọ́run ẹlẹ́dàá wa ó ní rárá ẹ̀ kọjú sí Kaaba gbogbo sọ láti ta tí wá ṣe bí oṣù mẹ́tàlá bí oṣù mẹ́rìndínlógún tá a fi kọjú sí Baitul Maqdis sísọ láti yóò ti ráàlì. ọlọ́run sọ pé wa ma kana Allahu li yudi'a imanakum ọlọ́run bá kì í ṣẹni tí ó fi ìmánì yín ráàlì. imanakum níbi ayé salatakum salatakum ọlọ́run wá pé salatu ní ìmánì ó jẹ́rìí fún wa tó nípa tó lágbára láti sọ pé iṣẹ́ gangan wọnú al iṣẹ́ wọnú al-iman. torí délé ìmánì lọ́dọ̀ àwọn ahlu sunnati wal jamaa ọ̀nà ni tó ti gbọ́ yẹn ọ̀nà ni tó sì jọ́ra yẹn lórí wa pípa ní al-iman i'tiqadun bil qalb wa qawlun wa amalun. يزيد بالطاعة وأركانه ستة الإيمان بالله و وملائكته وكتبه ورسله واليوم الآخر وبالقدر خيره وشره كما ما هو الركن الأول من أركان الإيمان كلاوي olórígun alákọ̀ọ́kọ́ alìmánu bílà wọ́n ní alìmánu alìmánu bílà ṣéṣeṣe kéèyàn má gbọ́ lọ́wọ́ bá gbọ́ kó gba àwọn mọ̀lẹ́kà gbọ́ kó gba àwọn tírà gbọ́ kó gba àwọn aránṣẹ́ gbọ́ kó ló ń gba àwọn ọkọ̀ ń gbọ́jọ́ gbẹ́ndà kíámọ̀ gbọ́ ó ń gba kádàrá gbọ́ ó ń sakara nìyẹn léèyàn ọmọ tí tọ́ alìmánu bílà tọ́jú alákọ̀ọ́kọ́ yẹn òun náà láwọn arkan ẹni tó bá lọ ń gba Allahu gbọ́ òun náà tún ní àwọn pillars mhm. pillars pé mo gbọ́ lọ́wọ́ ọba gbọ́ mélòó ni mẹ́rin al-imanu bi wujudillah wal-imanu bi uluhiyatillah wal-imanu bi rububiyatillah wal-imanu bi asma'illahi wa sifatihi àwọn kan mẹ́rin yìí sọ. So àwọn ọ̀pọ̀lọpọ̀ máa ń dà pọ̀ tó máa ní kí wọ́n sọ arkanul imani billah yóò máa sọ fún àti omi billah wa malaikatihi wa kutubihi wa rusulihi wal yawmil akhir yóò rà gbódò. àwọn tó máa sọ yìí pé arkanul imani billahi arba'a hiya an tu'mina bi wujudillah wa bi uluhiyyatihi wa bi rububiyyatihi wa bi asma'ihi wa sifatihi. ilé ìjọba ti ṣe jẹ́ àti tó bá jẹ́ pé ahọ́n lásán ló fi gbàgbọ́ tí imáni ò dénú ọkàn rẹ̀ kí lápè mọ́nàtì olódò so èèyàn farabalẹ̀ ìfarabalẹ̀ onídáhùn onídàjì ìdáhùn ẹni tó jẹ́ pé ahọ́n lásán ló fi gbàgbọ́ awa imáni ààrí lórí ọkàn rẹ̀ fọwọ́ mọ́nàtì fọwọ́ ọgbàgbọ́ lọ́kàn ṣùgbọ́n kò sí imáni lórí ahọ́n rẹ̀ a sọ pé rúmánì rẹ̀ imáni ta ni. Fir'aun àtàwọn èèyàn rẹ̀ torí kọ́ lọ́sọ̀ pé wajahadu biha wastayqanatha anfusuhum zulman wa 'uluwa ọgbàgbọ́ lọ́kàn àti láhán àmọ́ kì í fara sin lọ́n tọ́rjẹ́ àgbẹ̀yìn tọ́ ọjà bó ti ṣe jẹ́ subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu. tó bá ní béèrè kò sí. Mm-hmm. mm-hmm. ń takò ó ti jáde kúrò pé àwọn ṣúwárò ìlú náà yìí tí ọba ti tó lè lọ kúrò lọ nígbà tí wọ́n ti ṣe wájú kò pé ìmọ̀ ìmọ̀ ti àlà náà sọ. ilé ẹ̀ka ni ó ti bẹ̀rẹ̀ àti ọ̀gá òkú lójú ọ̀rẹ́ rárá o a ní sọ kókó ní Islam because arúgbó ó yàtọ̀ sí ohun tí wọ́n pè ní shu'abul iman shu'abul iman wọn náà làwọn ọ̀nà tí iman pẹ̀ka sí àwọn kẹtẹ́ kíta ń bá ń ṣe wọn tá à ń mójútó wọn wọ́n túbọ̀ máa fẹ́fẹ́ iman wà rìnlẹ̀ sẹ́sìn mọ̀tọ́ bá pa wọ́n tì àbí tá a fa àwọn kan sílẹ̀ nínú wọn wọ́n lè má tó ohun tó lè yọ wá kúrò nínú Islam gẹ́gẹ́ bí ìtìjú ẹni tí ò ní ìtìjú nìyí ó sì gbọ́ lọ́ngbọ́n. ìmánì ń bẹ pẹ̀lú ẹ̀ ó gba àwọn màláíkà gbọ́ ó gba àwọn tírà ọlọ́run ọba gbọ́ ó gba àwọn aránṣẹ́ rẹ̀ gbọ́ ó gbọ́jọ́ kẹ́yìn gbọ́ ó tún gba kádàrá gbọ́ gbàtúkọ́ ní á sọ pé ìmánì rẹ̀ dínkù sọ pé kò ní ìmánì rárá ni ẹni jẹ́ kó rí ọtí lọ́nà àbí ní tó lè lọ́nà kò mú kó kò ní mánì rárá rárá rárá ni ló mú wọn mú ìdọ̀tí yẹn kú lọ́nà wọn sọ pé mánì rẹ̀ lẹ̀ nítorí àwọn ẹ̀ka ìgbàgbọ́ òdodo kò péjú pèsè sí lọ́dọ̀ torí àwọn ti sọ pé ipò tó ga púpọ̀ púpọ̀ ìníkọ́jọ́ pé gbogbo àwọn ẹ̀ka yẹn péjọ sí yẹn lára èèyàn sì ń lò èèyàn fi ń ṣe wà o ìdí inú tó jẹ́ pé lọ́dọ̀ àlùsùnà wal tí èèyàn máa sọ pé àná mọ̀ mí àmọ́ ń pa pé àwọn ta ìgbàgbọ́ yẹn wọ́n pọ̀ a sì lè má mọ gbogbo nǹkan tó kó sínú ámbẹ̀sọ̀ ti pa sọ̀kò ti dára lójú pàtì ni torí ẹ̀ ló ṣe jẹ́ pé ẹnikẹ́ni tó bá fi àwọn ẹ̀ka àgbàgbọ́ yẹn sílẹ̀ àní sọ pé kò ní ìmánì rárá àfi tó bá pẹ́ ká tó fi sílẹ̀ yìí ó lágbára kọjá ká sọ pé kò tí ì fi Islam sílẹ̀ bí ìgbà táwọn ìṣòro láàrin sílẹ̀ sọ pé ìtọ́gajù nínú rẹ̀ ní gbólóhùn la ilaha illallah ẹnìkan á takò gbólóhùn la ilaha illallah yẹn kò mú sẹ́ àní sọ pé lèèyàn mùsùlùmí gan ni rárá rárá because until tó bá ní islam lásìkò máa fojú sun pé sọ jẹ́ mọ́mì ẹni tí ò bá ní islam kò lè di mọ́mì àmọ́ gbogbo mọ́mì nìkan mùsùlùmí ni. ṣé àwọn mọ́tò àwọn tó máa ń wá ìtọ́jú pẹ̀pẹ̀ ìfẹ́pẹ́ ní ìdìbò tó àdìgbà àwọn ọdún náà ní pé wọ́n. ó bá gbé mùsùlùmí nì tó páàkì mọ́tò síbi tí mọ́tò ti ní rọ́nà lọ tó ti kó nira báwọn yẹn á sọ pé má nira lẹ̀ torí tí má nira bá wúlò ó kan kọ́ ní ó nǹkan tí ọ̀nà òfin jẹ́ kó dí máwọn yẹn tó fi fara ni wọn tábà wá ní níta lè fi wọ́ mọ́tò kó ń bẹ̀ nínú ìmọ́tọ́tò ẹ̀dà eléyìí túmọ̀ sí pé àwọn sẹ́tẹ̀ǹsì tó bá fi islam bá wà irú road safety yẹn tó bá pé mání wà islam wà téèyàn jẹ́ mùsùlùmí yóò tún máa gbalada nínú ìsìn ẹ̀yìn lẹ wọ́ mọ́tò kó lọ́nà ní ìsìn mọ́tò l'accident ó sì ti di gbogbo ọ̀nà ẹni tí ń lọ àti ẹni tí ń bọ̀ gbogbo ẹni tí sì ń lọ tí ń bọ̀ wọn ní mà pípé ṣẹlẹ̀ yẹn ti ṣẹlẹ̀ ibi táwọn yẹn sì máa ń fi eré burúkú gbà ní sòsẹ́ mi pé tí wọn bá tètè wọkú mbẹ ìṣẹ̀lẹ̀ tí ó tún ṣẹlẹ̀ yóò tún ju gbogbo eléyìí lọ sẹ́yìn wá wọ mọ́tò yẹn kó lọnà nígbà tẹ́ jẹ́ mùsùlùmí pẹ̀lú àníyàn pé ẹ ń gbé tó lè ní àwọn èèyàn lára kó kí wọn má bàa rọlù gbalaga ni lọ́dọ̀ Allahu Rabbul Alamin ṣe jẹ bó ṣe àmẹ́yìn sele pé bá ń bá sáré sí nítorí nàìjíríà ń سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك